والسلام والسلام محمد صلى الله عليه وسلم كتاب الله يعطي سالفة استدعاء أقول قلنا قلنا من الأرواح عن جابر رضي الله تعالى عنه حتى حضر جابر عن قليل عباس عنهما قرب على الجاهل ان انا جاهلة ذكرى حسب النبي صلى الله عليه وسلم ولي اراد النكاح kan pé bàbá òun ó fi òun ní ọkọ òun sì kó ìgbà ẹni tí wọ́n fi òun fún ọ̀dọ́ bàbá òun sì kún lọ́ọ̀dù sọ̀rọ̀ bá wà rí kó wù bẹ́ẹ̀ kí ó dúró bàbá rẹ̀ ṣe láti ìgbà ọ̀rọ̀ ahmed abdulhadu májẹ ọ̀rẹ́lẹ̀ abẹ́lẹ́sà afáwa ahmed abdulhadu àti ẹni mẹ́ta ọmọ ìjọba àti wa. حديثه عن أبواب الأقوال من وسلم أعوان وتعديل إليه ورزاق الحديث في المجدد أدينها بيتنا وفي رزق المساعدين ربنا عرفنا به وفي ونواصل به في الحديث إلى الله ونشيد بشأن الله عليه ẹni àtọ̀ pé obìnrin bàbá agbára ìgbéyàwó olùrànlọ́wọ́ olùdókòwò olùrànlọ́wọ́ ìyọ̀dá lọ́wọ́ rẹ̀ náà bí a fẹ́ ọ̀pọ̀ lábájá. ìkàkọ́ àwọn pé ọmọ yìí ó ti yọ ọ́ sí ìjọba sọ àwọn bá mi lóko ààrẹ wà lọ́wọ́. ìdákẹ́rẹ́ náà ń gbé ọba ìkáwá ìdíra ìdí ìmọ̀jọ́ ó sì ní ìwádìí ìwádìí fún ẹgbẹ́ ìwà nínú ẹ ẹlẹ́kùn tó ní àbájá ẹni yẹn gbọ́dọ̀ wú ara rẹ̀ yìí wọ́n ti ní kí àwọn obìnrin àwọn ọkùnrin káwọn ojú káwọn ìjọba bí. bá tó bí ọmọ. ọ̀sẹ̀ ẹni tí ọmọ tí yẹn bí nílànà tí kò tẹ́tọ̀ irú ọmọ yẹn àníta ti rẹ̀ lọ́dọ̀ bàbá wọn ètò pé tó tó nàkọ́ tó dàpọ̀ sí ìyá rẹ̀ la lọ bá mi bàbá wa àbọ̀ ọmọ ẹ̀ lọ́dọ̀ ìyá wọn olùpadà bẹ́ẹ̀ àmọ́ ọmọ ẹ̀ lọ́dọ̀ ayọ̀ èdè àyíká fún ẹ̀jẹ̀ ìbò ìgbẹ́ ìgbà kan tó bí oríṣiríṣi fún rẹ̀ wọ́n ti gbogbo àwọn pé àmọ́ kò sọ lọ́wọ́ ẹ̀dá oníṣẹ́ gbogbo ìgbà ní ìlú tó máa ń gbé ẹ̀rọ lọ́wọ́ àwọn òde ẹ̀rí bẹ́ẹ̀ tí wọ́n ti mú orí bẹ́ẹ̀ ní ní mo wí àkáǹtì ọ̀dọ̀ òun ò ní gbogbo ní àwọn ìlú ọ̀nà ọ̀dà àwọn ọ̀dà obìnrin tí ọkọ rẹ̀ kú obìnrin tí ẹ̀dá ẹ̀dá ó pè é kó lọ́wọ́ yẹn ọkọ rẹ̀ kú lè kú kálí má lọ ní wá sí ríta ìfẹ́ ní alẹ́ mọ́ bẹ́ẹ̀. Ìgbé ríta ló gbé òkè ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ti òkú lẹ́kọ̀ọ́ náà dé. Ó dábí lọ sí wọn ní wá sí ní lẹ́lẹ̀ ìtọ́sọ̀tọ̀ nínú àtòkò wa lẹ̀. Báwo ni tíráfù gbogbo tíráfù ọ̀hún ẹ̀sìn jẹ́ àdúgbò rẹ̀

kò lè kàn kó tọ́jú tọ́jú ọ̀tọ̀ lé kó tọ́jú wọn kò lè hàrọ̀ ọ̀pọ̀ ọ̀làwọ̀ láyé fẹ́ lọ ká ní ìnáwó lórí ẹ̀ wà lórí ẹ̀ ah, pé ẹjọ́ wọn náwó lórí irú ọmọ ìjẹ́ fámìlì bàbá mi àbẹ́ni tó ń fi tó ń so fìfà ẹ̀ láti máa ń lọ́pọ̀. ó ti ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run kàlẹ́ sọ̀rọ̀ àìrìnà bọ́yá sọ̀rọ̀ ẹ̀

قد الزوج حكى له محمد شهد لا اله